لله الصلاة والسلام wanda سبحانه بن رضي الله تعالى عنها عند حضرة فاطمة والله المسلم ولأن النبي صلى الله عليه وسلم قال لها فلا ترجو أن محمد صلى الله عليه وسلم وصفه به náà ló fẹ́ ìsáná lọ́wọ́ fún sí wọn ti gba ètò wa. Tàbíkàtà láti ní ìsáná. Fátímà lọ́wọ́. fámìlà yìí ọkọ rẹ kọ lẹ ìgbàgbọ́ ọkọ rẹ kọ lẹ àwọn méjì bá máa sọ àwọn afẹ́fẹ́. àbúrò kìíyà ọba àtọ́kọ̀ rẹ àbúrò kìíyà. àbí ìgbà ẹgbẹ ẹgbẹ ẹgbẹ ìyá lọ́wọ́ ẹgbẹ ìyá lọ́wọ́ ẹgbẹ ìmọ̀ agbóbe ilé ẹ̀sìn ló lọ sí ilé ẹ̀sìn ní ọlọ́run àti àwọn ilé ẹ̀fẹ́ ìgbàlù. àti bí òbí bá bá wa fún bàbá pé òun fẹ́ fẹ́ òun rẹ̀ nípa náà fẹ́ fẹ́ ra wọn tí ìbá máa nípa ẹgbẹ́ ìjọ ìjọba ní àtọ́wò ẹ̀rọ ìfọ̀nàmọ́lẹ́gbẹ́ pẹ́pẹ́ ìwá kiri ẹ̀rú bí ẹwà sọ ẹ̀sán tẹ̀lá àkàlẹ̀ ẹ̀mọ́pàlẹ̀. àwọn mẹ́ta kàlí sí ìlàlọ́wọ́ ni wọ́n ànájú òkúta òkèlàlọ́wọ́ kọ́lá ìbáwí àti màmá ni wọ́n sọ̀rọ̀ náà sọ̀rọ̀. àgbà tí wọ́n ní ìfọ́ ìdí àti ìgbà ìwájú ọlọ́run àti lẹ́yìn ìtọ́jú bàbá abára ẹni kàtó ló fẹ́ obìnrin bàbá àtúntò ìtọ́jú rẹ̀ àlè sọ. àwọn tó ní ọ̀dọ́ ọ̀dọ́ àwọn òkè tó kàn ní bẹ̀rẹ̀ wọn lọ bá gẹ́gẹ́ bọ́lá náà ẹ̀mí àbálàbájá ọ̀dọ́ àwọn máa fi ìtọ́jú rẹ̀ yóò kàn lẹ̀ ẹ̀mí tó bọ́lá náà tó bọ́lá náà bàbá fi àṣọ náà máa fẹ́ lọ́wọ́ ẹ̀dá o tó máa fi fọ́ o. bẹ́ẹ̀ ni wọ́n á àìwá ó ta ó lẹ́sìn ọ̀ lẹ́sìn lẹ́sìn máa ó ti wọ̀ kàlù ní àwọn ọmọ ìlànà yìí. tó àlùfíì nígbà tẹ́ fi àdéhùn yìí òǹdè àwọn méjì tó jọra wọn náà wá sí màdá àti ìsàlẹ̀. àbí ọmọ àbẹ̀rẹ̀ Yeah, I'm not. You know, that's what eh? ah. I'm doing.

kéde ìfọ̀sọ̀tà yìí kéde ìfọ̀sọ̀tà. Sọ̀rọ̀ nípa pé ẹ̀dùn wà.

bá gbé lọ́wọ́ pé kó ní tí o tún máa ń tún máa ń tọ́lá yẹn wọ́n ní ẹ̀kẹ́ wọ́n ní mẹ́ta wáyé tọ́lá wọ́n ní ẹ̀ ha tó o ní àgbo lórí èdè. Òṣèlú ọlọ́pàá yẹn pé ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ìyá ìwòjọ náà kí ní àwọn ọmọbẹ fún àwẹ̀ àgbà ìdáná ẹ̀rọ ti ká gba ìdí fún ìyá àwọn ọmọbẹ fún àwọn ọlọ́rọ̀ àwọn ẹ̀rọ ń yà wá tó bá parí wá ìgbà lẹ́yìn tó bá parí. Àṣọ́ra ìṣòro ọ̀sánná àlejò ni òun fẹ́ràn ọ̀nà ọba ó yẹ kí kó ipa ẹ̀sọ́ tó parẹ́ fún yàn. Bákan náà ni ẹ̀rọ ẹ̀fọn àtẹ́lẹ́lẹ́ yìí ẹ̀ta ló kàn wájú ọdún kan lẹ́yìn àtúrántì ẹ̀kọ́ tó kàn lápá náà ẹ̀ló kan náà wàá sọ̀rọ̀ dábà. Ilé ìwé wa. ààyè tó kó láàrùn pẹ̀lú àdéhùn ìyàwó rẹ̀ tó sọ pé wọ́n ti ló ṣe sí ọ̀rẹ́ mi nípa sọ pé ìtọ́jú ìyàwó lọ. Èmi ò mọ̀ bóyá bóyá wà ojú lórí lọ fún wa pé pé àwọn òbí mi pé èèyàn má ṣe ná tó yẹ kí èèyàn náà bí èèyàn máa ẹgbẹ́ ìgbà wa. Ẹ ń gbọ́ ilé ọ̀hún ṣé káfí pẹ̀lú àdìsí tó ní ọdún ló ń ṣe ní ọdún ní àwọn rẹ̀ ìdúkàkọ̀ wípé ìtọ́jú ìyàwó lọ wípé káfí olùgbà lè ìtọ́jú ìyàwó lọ. kéé ẹ máa kéé náwó bóbìnrin tẹ̀lé ìjáàmù rẹ̀ ló máa. Onípe kò láti dojú ojú rẹ̀ tó lè mọ̀ bóyá àwọn ọ̀gáde ìjọba àfẹ́kún nìkan bóyá ẹ̀yẹ́ ti lórí ìlú òwúrọ̀ àrùn ẹ̀kọ́ ní kékeré àwọn ìgbẹ́nà àwọn ìgbàlódé àwọn ẹ̀lẹ́tẹ̀lẹ́ pariwo. Àwọn ìlú òfin ìjọba sọ́lá ní sáré gbà nínú ẹgbẹ́ tó fi wọ́n kẹ̀ náà kò ní kọlu lọ́wọ́ àtúntò jùlọ tí ìlú gẹ̀gẹ̀ wọn bá ìlú gẹ̀gẹ̀ tó jẹ́ ọ̀wẹ́ tó sọ wípé àwọn ni sẹ́mọ̀ ìgbẹ́ àwọn ti túmọ̀ sí pé. ẹ̀rí àti sọ̀tàn olùgbé tóun lè múnú dúkìá rẹ̀ ẹ̀jẹ̀ kìí sẹ́yìn sáà kẹ́kẹ́ náà olùgbé tóun lè múnú dúkìá rẹ̀ alẹ́ kìí mú tó wọ̀ kí ló fi kó mú tó tó. Ẹni tó ti lè sọ fún un, ẹni tó wá ní àwọn oníkàtàkà, ìgbésà ní ìlú pé ẹ̀tọ́ ẹni tí ó ti lè ẹ̀tọ́ ẹni tí ó lọ́wọ́ rẹ̀ kò ní tó pé owó ló yẹ ẹjọ́ àwọn owó àwọn ilé kò ní tó fi kọ́ ẹ̀ pé wọ́n jáde wọ́n jẹ́ Ẹjọ́ agbọ́ ìpele, wọ́n sọ ìpele ìdílé láyé pé ọ̀pọ̀lọpọ̀ búra lórí ìwò sọ ní ilé rẹ̀ èyí ò bá tún àríyẹ ká àgbáyé máa ṣe ìgbẹ́ ọ̀rẹ́ náà wọn nígbà tó fẹ́ lọ ọ̀pọ̀ tó bẹ̀rẹ̀ bá ní ìlú àti tó máa ẹ̀rí mo ní nígbà tó fẹ́ lọ ọ̀pọ̀ ìgbà tó máa bá bàtẹ̀ ìlú àti pé pé òbí lọ sí tó máa àwọn àwọn akéèyàn mọ̀ kọ́ ẹ̀ bóyá òṣèlábà lọ́dọ̀ ọ̀rọ̀ brought uh, the God of the prophet in the Shiva and Wa, gave the hadith to Fatima bin Ubay, Malak Muhammad bin Ubay, Kan da su da full of faith in Alisha, full of Basra, and you advice to you. Abi a nan yi, ko ka su àwọn ẹ̀rẹ̀ àti ìjọ káàkiri, ṣé ìjọ ti ọ̀fẹ́ ní Jáde, ṣé ẹ̀ka ìdáwò wípé ẹni yìí wípé wípé wípé láti ọ̀pẹ èèyàn rí ìfẹ̀fà láì fi ìtàwà àbá ẹ̀ ẹ̀kí wípé bàbá àbẹ̀ wípé ẹ̀sìn ní ẹ̀dá bàbá àbẹ̀ wọ́n ti jẹ́ wọ́n ẹ̀kí pẹ̀lú ìtàkì ayé ní àdìsí níbi àwọn àwùjọ àwọn àti tó jáde ní àdìsí ní ìgbéyìí ẹgbẹ́ bóyá ìlú àkọ́kọ́ ti ní ní kọ́kọ́ tí ìbá yàrá rẹ̀ jẹ́ èèyàn ní ìgbà tó ń tẹ ẹnìkan kí ẹ̀sìn ọ̀sẹ̀ lè tún ní ẹni pàtó ìgbà tó òkú àmì ìlànà lọ́wọ́ ọ̀dà ìtọ́jà ìlú wa tó wà níbi ìrìn kàfé ìlú abájá o ẹni tí a dábọ̀ sí o abájá o nàìjíríà ọlọ́wọ́ tààrà ìjọba ẹlẹ́ẹ̀kejì ẹni pé ọ̀dọ́ ẹni bàtà ń tẹ àlàyé ẹni kẹta ìtumọ̀ náà fà á sálà ìlú ní ẹgbẹ́ kàfà kó tẹ̀lé ní tó wà níbi pé ìlú ẹgbẹ́ ní ìtẹ̀lé ní ní ẹ̀yà tí wọ́n ti pè lọ́dún ìtàkọ́ bá bí àti ìtàn náà bí àwọn lábàá àwọn lábàá kò lábàá èyí ò bẹ̀rù tó wà nínú. sọ̀hábà ní ìdílé tó yẹ ẹlẹ́ẹ̀kejì ìdílé ní pé fáwọn ìdílé tó ti di àdìsí òkú ní òbí ògbọ́yọ̀ rẹ̀. ìdáàbí ń sọ pé ìtòkè ta nínú rẹ̀ pé ó ní kó fẹ́ sábà tó má ti dùn èyí ṣe lábáwá ń tó owó ẹni lábáwá ń tẹ̀ tó wà lẹ́yìn alẹ́bùrú sí olùfẹ́ tó ní ìgbàgbọ́ ìgbà pé ìdílé níbi tí ojú ọ̀la ń kọ́ fẹ́ abúlé ló ní ìgbàgbọ́ eré eré tó kàwé yóò kàwé. Àti ìkọ́jú ló gbọ́ ní ìgbìmọ̀ aláwọ̀ bá a. Ọ̀nà àbálọ̀ náà.

àwárí láti ìlú alákọ̀ọ́kọ́ pé àwọn sọ̀hábà tẹ́lẹ̀ tàbí ẹ̀sìn sọ̀tọ̀ sọ́nà tí àwọn kan tí wọ́n bá ṣe tó bá rẹ̀ gbà pé ó fẹ́ dàbí bí yàgò lórí òfin ẹ̀ma pẹ̀lú ní ìtàbí ìṣẹ̀lẹ̀ pẹ̀lú èyí tó jáde jáde ní ìṣẹ̀lẹ̀ alábọ́lá because ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ lónìí yìí aláwọn èèyàn ló fẹ́ pé sábà rí ẹ tó bá dé sí náà tó bá fi lè jẹ pọ́ǹk wọ́n lè wọ́n lè lè bá lòdì náà ìbùdó àgbo ti ẹ pọ́ǹk ìdáwọ́ ìdùnnú àlè rẹ̀ ẹgbẹ́ ti ní ìdíyìn tó wọ́n bá lòdì náà ó kàn gbòmè lọ́wọ́ ìbùdó àgbo gbòmè lọ́wọ́ wọ́n lè lè wọ́n lè dá lòdì náà ẹgbẹ́ ti mọ̀ sọ́ nídìí tó wà ní àwọn ìsáwọn ìdí náà kò lòdì náà tó onímọ̀ àwọn àtàgbà ti ọgbẹ́ alùpùpù gan-an ni ní sẹ́ńtítọ́ náà lè yìí sẹ́ńtítọ́ náà lè yìí tó òun ló fi kí ẹ̀ máa kó ló bá yẹn ká kó wọn gẹ́gẹ́ bí ṣe tó ẹ̀ bá àwọn bá náà mú wa bí àdéhùn ìlú ọ̀gbọ̀ nǹkan yẹn tó kábàtà wo ní ọ̀nà míì yóò máa jẹ́ àǹfààní fún wa gẹ́gẹ́ àwùjọ wa pé a ní màá ra pa ẹ̀sìn wa sábà tó bẹ́ẹ̀ yẹn ti àlùfẹ́ bá ibi ìgbà pé ìfẹ́ tó gbọ́rọ̀ sí rárá ẹgbẹ́ ní ti gbogbo kábọ́ká ní ò gbọ́rọ̀ sí bẹ́ẹ̀ ni sábà tó àlùfẹ́ náà ó láwọn kan tí ò gbọ́rọ̀ sí

فجد من الله تعالى على الصواب هذا فيه يعني عليه الصلاة والسلام قلت موضوع من المنينة فهو في طويبات بعد ẹran báyìí ẹran ìpàdéyà ẹran báyìí ẹran ìpàdéyà ẹ̀sìn ní èyí tó wá fi sí àwòrán fi símọ́ sẹ́gẹ́tì ní àwòrán fi símọ́ tó wàtá náà tó fi ẹran sẹ́ńtẹ̀ lọ́ta tó káàró ti bọ̀ òkè ìbá kó ìlà rẹ̀ ní náà ìlú ẹ̀rọ ìlúwa ní ọjà máa bá pé yá àwọn ọmọ náà èyí ó gbọdọ̀ mú ẹ̀rú wá tó bá jẹ́ àwọn ọmọ tó fi jẹ́ àwọn ọmọ tó fi ní ìlú sọ ní ẹ̀rí. ẹ ẹ tó tọ́ ẹ̀rọ rẹ̀ ti náà àgbà tó tó ìmọ̀ bí ọ̀rẹ́ ti náà láti àti pé àti sọ̀tọ̀ náà wọ́n lò nípa ẹran bí wọ́n tẹ̀ lọ́dà rí ṣùgbọ́n tó ní kàfẹ́ fà lọ́rọ̀ ẹni pé ìrìn àwọn nǹkan támẹ́lì gbà ní ìpa ẹran òtítọ́ tẹ́bá ti rí nǹkan lára rẹ̀ ẹ̀rọ̀bà tẹ́bá ti gbọ́ lára rẹ̀ alẹ́sẹ̀ tẹ́ ẹ̀ bá ti rí nǹkan ẹ̀ lára rẹ̀ alẹ́sẹ̀ ní àlùfáàlù tó kéèyàn Ìkùsá àtọ́fà lórí ní kábọ̀ pàá. Ẹgbẹ́ mi nìyí ooo. Ìkọ́ni wáyé púpọ̀ wọn lẹ́bí ẹ̀sìn díẹ̀ lẹ́bí lórí pọ̀ lù. Ìgbé ìmọ̀ yẹn tó bá lè ní ìmọ̀ yẹn tó bọ́yá pé kéèrè ní torí ní àlẹ́ ẹni wọn lọ lọ ẹni wọn ìwé pé ká ẹran rẹ bì kò tí wọn fẹ́ wọn fẹ́ ẹran pọ̀ ní fẹ́ni tó ti ká òkú pé kò tí wọn fẹ́ ẹran pọ̀ ní fẹ́ni bá tó jẹ àníyàn tó ń lọ kúkú tẹ̀lé ẹni tó ń tiẹ̀ òun fẹ́ كان لا إله